eléyìí ni ó jẹ́ ń sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ èyí tí mo gbọ́ ni nínú àwọn ọ́díò tí Sheikh Imran tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́ yìí bó tilẹ̀ já sọ́pọ̀ pọ̀lọpọ̀ ọmọ ìyá kọ̀ọ̀kan làwọn náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nìní kò sì sáǹfààní fún èèyàn kan kó sọ̀rọ̀ kó lẹ́nu mi ò má sọ lahum haqqun falaysa alayhi haqqun famahama qala falhasanul jamilu qad kana ar-rasulu yara huquqan alayhi li ghayrihi wa huwa Eh, ànábì ọ̀pẹ nìkan lẹ́nu mọ́ lónìí ọgbà tí ọba ti sọ ń tọ́da ṣèyí sí gàgà àbàjẹ́ kéèyàn ga ju kí wọ́n mọ́ lè kọ̀rẹ́ tiẹ̀ lọ adàgbàmọ́ sí bá wí ọlọ́run òfin ṣàdánwò fáwọn mùsùlùmí kì í ṣe ẹsẹ̀ láàrin àwa tí a jẹ́ ẹni súnà. so àwọn ọ̀rọ̀ tí èmi gbọ́ ni ni mo rí pé àwọn ọ̀rọ̀ kan ni tó ṣe pé obewude confam obewude ẹ̀rí mo ti jà pé mo kàn sá gbọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí mo gbọ́ náà ni mo rí pé ewu wà ń bẹ ewu wà ń bẹ tí kì í ṣe díẹ̀ mọ́sàn tó jẹ́ personality àwọn kan ó sì ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn kan ẹ̀rí bẹ̀rẹ̀ látòrí sheik wọn tí wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ rẹ̀ tá a mọ̀ sí sheik abdulaziz rọ́yìs afisahullahu subhanahu wa ta'ala wa saddadallahu kutọ́ kọlọ́m kí wọ́n sọ láì bá ní dáàbòbò bàbá náà àti gbogbo àwọn afáwọ́ alápapọ̀ ní Ah, nípa wípé eh, ntáwọn kọ́lọ́dọ̀ wọn àwọn ṣe kíni o àwọn ti dàálù wọn láyé àwọn àwọn kọ. èmi náà wá bẹ̀rẹ̀ sí katira wọ́n padà wá rí i pé ah, sàlàfíà tí sheikh abdulaziz rọ́yìsì ti ń pèpè lọ sàlàfíà alijamiya madikaliya ni yàrá yẹn ń bọ̀ ẹ mẹ́kàjú o jamiya ni ah èmi ò ní ṣe sàlàfíà eléyìí sàlàfíà àtàwọn sálàfù sọ́ọ́líwù lèmi ò ṣe ni. ẹ̀rí mo tilẹ̀ jà spain tèmi mọ̀ tí ẹ máa ń sọ pé ẹ gbà lọ́dọ̀ wọn pé ìnìkan lọ́mọ nàìjíríà tí máa ń sábà lọ sọ́dọ̀ wọn gbà náà òun náà ni kitabu tawhid so mi wá rò pé ó yẹ kí kitabu tawhid kó súnyàn kan tí ẹ jáde lẹ́yìn débi téyìn ó fi kọ́ lẹ́ni tó kọ́ ni lọ́wọ́ sọ̀rọ̀ tawhid ò gbọ́dọ̀ súnyàn débi téyìn ó kọ́ lẹ́ni tó kọ́ ni lọ́wọ́ ìyẹn jẹ́ ọ̀kan ìfàlígẹ́sàn ah, kan wọ́n nípa wípé àti eh, pé bóyá nìkan bá yín sọ̀rọ̀ nípa wọn ni lẹ́ni tẹ́yìn ti mọ̀ before before before kẹ́ni tó bá yín sọ̀rọ̀ tó bá yín sọ̀rọ̀ àbí ká sọ pé yín ò mọ irú ẹni tẹ́ni yẹn ṣe eh, láìsí méjì ń bẹ ni àwọn àfáà tí wọ́n sì jẹ́ súnà wọ́n yìí nínú kí wọ́n tó níta tó yàtọ̀ síra wọn àrin ọmọ ìyàwó ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lọ́lọ́run fi yẹn sí àdánwò fún zawahiruhum tukhalifu bawatinahum wa bawatinahum tukhalifu zawahiruhum kọ̀rọ̀ wọn máa ń takò gbangba gbangba wọn máa ń takò kọ̀rọ̀ wọn má ṣe mọ dáwà tí wọ́n nìyẹn àmọ́ dáwà sàlàfíyà fi aṣàfàfíyà wọlúwodò dáwà tá a bá pè dáwà sàlàfíyà fà tá a bá pè sàlàfí kì í ní kọ̀rọ̀ níta bí àwa ìsinmi bàbá yìí sínú bẹ́ẹ̀ náà ìsinmi wọn sínú tó bá wá rí bẹ́ẹ̀ jàmá ìfa allegation kankan wọn nípa wípé ẹnìkan ló ń bá yín sọ̀rọ̀ ni láwọn àwọn rọ́yìn ṣùgbọ́n ilẹ̀ ń bá ṣe lọ rẹ̀ kí lọ́n wá lọ́bẹ̀ àwọn tí wọ́n máa ń kà fara àwọn èèyàn ni àwọn tí wọ́n kà máa bà dá àwọn èèyàn ni tí wọ́n máa ṣe kíní ka àwọn èèyàn ni. mo wá pe àwọn àfa àtọkọ mi kéwù gangan ní riyadi mi ní dákọ wọn torí ìlú yẹn ń gbóná kí n má kó bá wọn tọrọrọ sàlàfíà nkankan òṣèlú ni kèé sẹsìn ń padà bọ wá bẹ́ẹ̀ torí ẹ ló mi ó kó mbẹ o mo wá pe àwọn àfa mi yẹn wàlọ́hì wàlọ́hì wàláhi wa rabbil kaaba walladhi nafsi biyade mo fi ọba tó dá mi búra mo pè kánú àwọn àfa mi àfa mi tí mo pè yẹn bàbá rẹ̀ làfa gba gbogbo sáwùdì jẹta tí àfa kankan ọ̀tẹ́ bí fọ́ bùnbazì min sulalati tayyiba àwọn tó jáde léere òun náà wá jẹ́ àfa tó bẹ̀rù ọlọ́run hánrán mo wá pè salamu alaykum ṣe doctor ọkọ mi gangan ni ọkọ mi ọkọ mi mo ní sheikh abdulaziz royis ọwọ́ nàìjíríà wàkọ́ darasta alẹ́ yìí wà ánàfi sọ̀rọ̀dìyà mo ti lọ kí wọ́n jẹ́ àwọn ansa òdìrí sheikh ni hada bala'un adhim sheikh ni hada sheikh ni la tasma mini qawlan wala ta'khudh mini ra'yan ẹ̀yin tẹ́ ni mo kú lẹ́yìn royis èsì ní pọ̀fún yín sheikh ni la tasma mini qawlan gbólóhùn kan ọ̀gbọ́dọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ wala ta'khudh min urayan sì má gba ìròrí ẹ̀ kankan má gba ó ní fa innahu murji'i wallahi wa rabbil kaaba ah gbogbo àti ń bọ àwọn afọ aláàtijọ yìí náà mo tún pe àfa mi mi nínú àwọn típíkù ọmọ sáwùdí àfa tó tí wọn bẹ̀rù Ọlọ́run tí wọn kọ́ mi ní kíláàsì mo tún pè é sheik ẹ̀dàkùn ọ̀rọ̀ kan ṣe ìṣèkálù fún mi ní báyìí báyìí báyìí báyìí báyìí sheik ní subhanallah ya imran sheik imran barakallahu fiik hawulahi alladhina afsadu baladana àwọn tó dàlú warú rèé. oni hawulahi alladhina afsadu baladana àwọn tó bàlú wa jẹ́rìí. ó ní awùlá Imran yubaddi'una kibara ulama ó ní gbogbo àwọn afáàgbà ni wọ́n ń pè ló ń bí díà ni wọ́n ń sàlàyé wọ́n ń sàlàyé wọ́n ní billahi alayk ijtanibu minhu ó ní mọ̀fọ́lọ́mùbí ọ sáfún sáfún ẹ̀ ṣẹlẹ́jì mo wá travel lọ Saudi Arabia. ó fẹ́ lọ kí ẹnìkan èyí wọn ti ṣáájú mo wá fẹ́ kí asúrì níbi kan ibi tí mo ti fẹ́ kí asúrì yẹn ibẹ̀ ni sheikh raisi ti ń kírun mo wá pẹ́ kí n tìyìn basọ́láàtì sẹ́ẹ̀rì bí mo ti wá bọ́ọ̀lẹ̀ nínú takisí tí mo gùn mi basolat. mo ti bọ́ọ̀lẹ̀ takisí báyìí dé ẹnì kankan jáde nínú mọ́sálásí yẹn ẹnì yẹn jẹ́ ni mímọ̀ mi lọ́tọ̀ mo mọ òun lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ó ní Imran mọ́tà ó tẹ̀lé sọ̀rọ̀ ní àgbà ó bá ní mo ní àwọn ìṣẹ̀lẹ̀ fún ẹ̀ ọmọ àgbà ó ní mọ́tà tó kì mo ní mo fẹ́ sálámà sí iṣẹ́ àbẹ̀ ó ní ilé mo ní mo fẹ́ sálámà sí àbẹ̀ láìsí ẹ̀rọ mọ́sálásí ó ní ẹ̀yìn sẹ́ẹ̀rì tó gan mi lápá báyìí apá mi tó báyìí kò sọ́ọ́ lè mọ́ ìkànnì mú mi lọ ni. imú mi lọ ni pàtó wọn mú mi lọ ó wá mú mi wọlé ẹ̀ mi ò ní dáhùn kọ kí n má kọ́ bá wọn lu wọn ó wá mú mi wọlé ẹ̀ pàtó mú mi wọlé ẹ̀ lọ́wọ́ ní kí ló ń fẹ́ mo ní mujaradu salam bó kàfẹ́ sálámà sí wọn ni torí mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ ó ní ya Imran wọ́n mọ́kùnrin yìí dáadáa ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ tó o bá gba kídà rẹ̀ lọ lé ọ́ da gbogbo olú yín wàláhi wà rabbil kaaba ó ní tó bá gba àkídà rẹ̀ lọlé ó ṣe kí ni ó da gbogbo òlu irú ó láwọn eléyìí ó láwọn tí mò ń wò yẹn àwọn rọ́ọ̀sì tí mò ń wò yẹn ó níṣẹ́ wọn tí wọ́n ń ṣe ni kí wọ́n máa pa àwọn àfa ló ń bí díà kí wọ́n sì máa yàwó èèyàn kó nu súnà kí wọ́n máa pè yẹn ń kèfèrí kí wọ́n máa rán yẹn ná ó ní kọ́dà tí wọn ò bá rí láì fi wọn wà láì fi fún wàláhi wà rabbil kaaba ó ní tí wọn ọba rí láì fi wọn ṣe kí ó ní kí ló ń wá lọ́dọ̀ eléyìí Imran kí ló ń wá lọ́dọ̀ eléyìí kí ló ń wá lọ́dọ̀ eléyìí ó wá bí mílèrè kan ó ní sẹ́ni tí ń wí fún yín un jámíà tó ti kẹ́kọ̀ọ́ sí wọ́n ń wí bẹ́ẹ̀ fún ọ mo ní wọn wí bẹ́ẹ̀ fún mi ó ní sẹ́ nǹkan rí nu ó ní àwọn jẹ́ nǹkan rí kíjọba má fi sínú sílábọ́ọ̀sì ó ní wàláyé ó ní mo fọlọ́n búra fún Imran tọ́ ọ bá dúró lérí àkídà rẹ̀ ń tọ́ ọ ẹ dàkún ṣé tọ́ọ̀gì lọ́tọ́ sí rumi gbogbo àwọn tó wà lédè àkídà àwọn náà kí ni wọ́n jọ jẹ mọ́. ìbáda kí ẹ̀kàn mọ́ sọ̀rọ̀ yẹn lẹ́jọ́ záfán ó kàn mọ́ lọ bẹ́ẹ̀ lásán ni bí akẹ́kọ̀ọ́ bá pèjú àwọn èèyàn kan tí wọ́n bá dà ọwọ́ aláyẹ stahiko atẹ́bdẹ́ tẹ́niyàn lẹ́tọ̀ọ́ sí kan bá dà àwọn kan farahu bidó ni dọ̀wọ́ abẹ́tí láìsí àwọn principles tí wọ́n fi máa ń kà fara èèyàn bóyá wọ́n ń kà fara bí sẹ́yìn kó bó náà ṣe ń kà fara ni àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tẹ̀fèrè yóò tí wọ́n ń bẹ lágbàáyé tó pé nínú àwọn táwọn afá sàlàfì yóò tí wọ́n gbógun ti jù láyé àwọn tí wọ́n jẹ́ àwọn tẹ̀fèrè yà yìí àwọn sàgbákò ẹlòmíì bí bá sàwọn afá tí wọ́n jẹ́ àwọn sàlàfì yà ẹ báwa náà yìí ṣe kéré mọ́ lọ́jọ́ orí yìí jàmá àwọn àjọ tí àjọ àjọ sayé lẹ́kọ́ inú agolo kan mo sọ̀rọ̀ yín wájú sheik thaoban rí ẹ̀rí pé inú agolo sheik adams inú agolo inú jàǹdàmà wọ́n tún wá dé ipa wọ́n tún jù sínú agolo míì nínú náà wájú agolo méje ẹ̀rí wọ́n sì wá sọ sínú sàlẹ̀sàlẹ̀ jàǹdàmà ni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí àbáwọn èèyàn yìí àfojú rè wò wọ́n so àwọn tí wọ́n máa ń sára láti kàfàrà àwọn èèyàn tó dàbí kíni o tó dàbí àwọn tí wọ́n jẹ́ sàlàfíyé nù sí ni eléyìí jẹ́ ọ̀kan bóyá bẹ́ẹ̀ bá wá rí ẹ̀rí tẹ́ẹ̀fì púrúfù yìí ẹ̀sìn yẹn ní ọ̀kan ni kí èyí náà kí ó kílíà lẹ́yìn náà èyí tí ó jẹ́ ojúlówó jù nínú ọ̀rọ̀ bóyá látara ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nípa wípé bóyá ńgbà tí wọ́n wá sí nàìjíríà ńgbà ni tọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá wa kọ̀ọ̀kan tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ tí ọlọ́run ní kíjọkọ́ pawápọ̀ bó tilẹ̀ jásípéjò ní fúnra yín gan lẹ́sàá sí o lẹ́fọ́sí ara yín lérí ìjókòó nì ni tó bá wá rí bẹ́ẹ̀ jàmá lórí ìjókòó nì náà lẹ́ti kọ̀ndẹ́mù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ iné jọjọjọ TMC ni tàdánmù ni tààwù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àtàwọn míì mọ́yì sí àwọn míì tẹ́jọ wà ń sò díyà náà táwọn náà nírú núsà yẹn tán nírú fíkra yẹn ni gbogbo wọn náà lẹ kọ̀ndẹ́mù ó tẹ̀ jáspenjọ́ tẹ̀ ń sọ̀rọ̀ nìdémi wà lórí ìjókòó wallahi uqsim bi rabbil ardi was samawati ọba tó ní ayé àtọ̀run mo fi búra ní jama ń wo pé sẹ́ ẹ lè withstand intense yìí ẹ lè withstand intense yìí pé a ah, kò dá mi lójú pé ẹ lè dúró tí ń tẹ́ sọ yìí lórí ìjòkó yẹn náà ní ti ń bẹnu ọkàn mi bẹ́ẹ̀ ni ọ̀tíkí là sọ síta sí ọ̀tìgbà tí n tó bá yàtọ̀ sí yẹn bá tó jáde iná ni ó tó máa dọ̀rọ̀ onídìí sọ ọ́ tàbọ̀ tí ọkàn mi ni bẹ́ẹ̀ lè withstand ẹ̀ lórí pé akọ́ṣẹ́ ni ẹ̀ kára àwọn àfáà tí wọ́n máa ṣe járe wọ́tàdé wọ́n ṣe járe fáwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ṣe járe fún ẹ tí wọ́n wọ́nu against àwọn tó yẹ kí wọ́n wọ́nu ní akọ́ṣẹ́ ní ògbóǹtarìgẹ́ àwọn àfáà ló máa ń ṣe agbára sáà ìdálóbọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni tí wọ́n rí nǹkan yẹn bí ti ọ̀dà ńtọ́ dá ní àṣejùlọ ọlọ́run ọ̀fẹ́ ṣùgbọ́n pìlẹ̀ nǹkan yẹn tó ní pìlẹ̀ nú ẹ̀sìn wa ni mina díìnì kashful aibi an kulli kadhibin wa an kulli bid'iyyin ata bil masahibi walaula rijalun walaula rijalun walaula rijalun mu'minuna lahudimati ma'aqilu dinillahi min kulli janibin tí ò bá sí àwọn akọni èèyàn àwọn security èèyàn àwọn táwọn ọmọ ìyá wa kọ̀ọ̀kan gbà mí tí wọ́n fẹ́ sọ lẹ́nu wa ní ọlọ́pàá ẹ̀sìn nìyí tó burú kẹ́sìn lọ́lọ́pàá ẹ̀ bí nàìjíríà bá lọ́lọ́pàá tiẹ̀ tí ò bá sí táwọn yẹn ni wọ́n ti dẹ̀sìn ọlọ́run ọba rú so látàrí lẹ́yìn gbà tẹ́ ń sọ̀rọ̀ sí àwọn pípù nìní ní tí ń wò iṣẹ́ lè withstand ẹ̀ṣẹ́ lè dúró ti ṣùgbọ́n láì tọ́jọ́ láì tó sùúrù kíákíá ń lẹ gbé tíra jáde gẹ́gẹ́ bí tíra tí ẹ̀yin náà fi hàn tí mo rí nu fídíò nìní. tíra tí mo ṣe dé o gbogbo àwọn tí wọ́n sọ pé kí n sọ stáǹdì mi two thousand and ten two thousand and nine ni àfa wa two thousand and ten ni mo ṣe tíra ẹ dákun tíra tí mo ṣe yìí stáǹdì mi ni àbí stáǹdì mi kọ́ nígbà tí n ka àwọn jàmù ìyàtú sàlàfíyà àwọn tí wọ́n wà lórí sálàfù gangan mo ka tmc mọ́ èmi mo pè wọ́n ní kinní jò ní mo ti pè wọ́n sàlàfíà padà mo ka tààwùnù ma mo ka tàdọ́mùnù na mo ka gbogbo wọn ma mo wá múnádùá gangan mo fi ṣe ké stọdì àti gbogbo tó ṣe fún wa lórí mo wá dúpẹ́. جهود المملكة العربية السعودية في نشر الدعوة السلفية àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so gbogbo àwọn tẹ́ ẹ ti kọ̀ndẹ́mù tẹ́ ti nà sábà wọn elérú eré náà lẹ́tún náà sábà wọn sínú síni súnà wa sàlàfíà ibẹ̀ lẹ́tún ṣe kíni o ibẹ̀ lẹ́tún dá wọn padà sí lójú ẹsẹ̀ náà ní ìtí ó tẹ̀wọ̀n jù òun náà ni ó súnmọ́ kó ṣe pé àwọn tí ẹ sọ̀rọ̀ ń pa wọn ni wọ́n fúnlẹ̀ mọ́ yín wọ́n bá sì fúnlẹ̀ mọ́ yàn jàmá wọ́n bá fúnlẹ̀ mọ́ yàn jàmá ntẹ́yìn o bẹ́yìn ò bá jẹ́ni tó dúró déédéé yóò ju tọwọ́ ẹ lẹ̀ bẹ́ẹ̀ ni yóò ju tọwọ́ ẹ lẹ̀ ẹ̀rìn yóò jù tọwọ́ ẹlẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọba wa ń lẹ káàárọ̀ jíire wọn lẹ́ni abánájà láwùwá ìwáriwú ọjà ẹni bá fẹ́ sisi ọlọ́run ọba bá nàbí bá ṣe pé bó ṣe sẹ́nu jàmọ́ à kẹ́lá bá ń lẹ̀ nu tí ó bá ń tí ó tí tá a sọ pa jogún lọ́dún ṣe ọlọ́run èwo ni wò ṣe fún tán jàmọ́ so látara eléyìí ìyẹn ni tó tẹ̀wọ̀n jù kó tó di pé wá kọ tíra tí ẹ kọ nì pé gbogbo àwọn tí ẹ ti tẹ́tí wọn tẹ́lẹ̀ lẹ́wà sàláfà gbogbo wọn nílẹ̀ pé wọ́n sàlàfíyà ni wallahi tallahi ẹ́ níta ẹsẹ̀ ni ló ṣokùnfà tí mo kọ tíra yìí ẹ̀rí ló ṣokùnfà tí mo kọ tíra ilé yìí ni tàfírò alil wifaq min takdiri alil nifaq min takdiri alil nifaq ló ṣokùnfà tí mo kọ́ ni ẹ̀rí kódà bí abádàálẹ̀ ta tán pé ní nǹkan bíi page forty six seven eight mo sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ kódà mo dákọ̀ yín bẹ́ẹ̀ gan pẹ̀lú Sheikh Abdulgani eh, hafizahullah wa ahsanallahu ilayhi àwọn ní ní kí n yọ́kù mbẹ̀ wípé àìbádà pé sọ̀rọ̀ lẹ̀ kí sọ̀rọ̀ lẹ̀ ni torí pé bí èèyàn bá ṣe tó kù díẹ̀ káàtó ni pé tó ṣe tí ọ̀dà ni ìyẹn mo fi yọ ọkọ mi kú níjọ́ tí tírà yìí sì jáde ní jọ́ kejì ẹ̀ jọ́ kejì yìí jáde òun náà mo òun mo mú fún ọmọ ìyá wa kan abu abdulrahman hafiz zubair kó bá ń fi léyìn lọ́wọ́ ẹ sì gbá ń bá rántí dáadáa dáa pé jọ sunday gan ni jọ tẹ gbá nì tẹ sì pè mí immediately pé tíra yìí tó yín lọ́wọ́ tẹ bá kà á tán bí isnillah ẹ pè mí lórí ẹni bóyá láti bí ọdún kejìlá sísìn àbí kó lé díẹ̀ tí bá rí kọlù yín ní alẹ́ yìí nìkan ló kù so látàrí eléyìí eléyìí jẹ́ ọ̀kan nípa wípé ntí àbá ń a máa ń dúró déédéé lórí ẹ̀ ni kò sí tó burú bí káfà change ra yìí ẹ̀ ṣùgbọ́n yóò ní kíni yóò ní tó ṣokùnfà ayé kan déédéé sọ pé tọ̀ mo sọ báyìí lánàá mi ò sọ báyìí mọ́lé ni láì bá ṣe pó ní àwọn okùnfà kan àwọn tẹ́ sọ pé báyìí ni wọ́n lánàá pé wọn ò dúró déédéé lánàá àláìpé ọjọ́ wọ́n ti tún di ẹni tó dúró déédéé individual èèyàn máa ń fi ojú irú yẹn wò ẹgbẹ́ ìṣe bá nì ẹ̀rì àwọn aládàáni ló máa ń dún control ẹgbẹ́ máa ń se kíni o ó máa ń sọ̀rọ̀ control àwọn èyí slavos ẹgbẹ́ tó máa ń sọ pé kíni ọ̀jẹ́ sí nàìjíríà ọ̀dà láti jọ sí àti ń bára wa bọ̀ wáyìí yàmá òfin se ń tó pọ̀ jù nínú ẹ̀ òfin nàìjíríà ní sí kásẹ̀ kíni o kásàtúnṣe ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ẹrù téèyàn kankan kódà pírẹsidẹ́ǹtì gan ò ní sí ó kàn o mo ti ṣe àtúnṣe gbogbo òfin nàìjíríà o kò sí pírẹsidẹ́ǹtì ọ̀hún kò sí sílùú tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ láyé torí pé ó ti di dúkìá gbogbogbò so bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹgbẹ́ correction àṣìṣe ẹgbẹ́ ìṣe téèyàn kan máa ló ń correct téèyàn bá kan tan ara ẹjẹ lókun tí individual gan máa ń sọ̀rọ̀ correct nígbà míì gẹ́gẹ́ bí àlèyé mọ́mú ṣàfihàn rahmatullahi alayhi wọ́n sì máa ń sọ nú ọ̀rọ̀ wọn wípé síyásátù síyásátù náà sọ alhafiz albayaki fi manaqibi ash-shafi'i pé ìkọ̀ntírò ẹranko ó máa ń rọrùn ju kéèyàn kọ̀ntírò èèyàn lọ àṣẹ́kùbọ̀rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ṣékù Usman Fódí gáfarallahu lahu ọlọ́mbà ni yáfi bàbá náà wípé àwọn náà máa ń sọ ń gbàmbẹ láyé ni wípé ẹgbẹ̀rún pọ̀pá ẹ pé pọ̀pá kan oṣù ó lè dá màálù ẹgbẹ̀rún ṣùgbọ́n ẹgbẹ̀rún pọ̀pá ni kò sí kọ̀ntírò ọmọnìyàn kan oṣù ká tó wá sọ wípé àgbáríjọpọ̀ àwọn èèyàn ni so bó lẹ́yìn sọ pé àwọn ẹni tẹ́ ti sọ báyìí níjó wọ́n change àbẹ́yìn lẹ change láì sí èméjì ń bẹ́gẹ̀ẹ́ sáwọn náà change ẹ̀yìn lẹ́ ń change lẹ́ ń lọ wájú lẹ́ ń lọ sẹ́yìn ni eléyìí jẹ́ ọ̀kan àṣùgbọ́n tí ó kèmí lọ́rọ̀ jù òun náà ni wípé gbólóhùn pé sàlàfíà ti yín ni mo ní mo ṣe mọ́ àbí túláàsì wàhálà wà ń bẹ̀ ni. èmi náà wá bẹ̀rẹ̀ sí katira wọ́n padà wá rí pé sàlàfíà tí Sheikh Abdulaziz Royisi tí ń pèpè lọ sàlàfíà àlìjámíà màdìkàlíyà ni yàrá yẹn ń bọ̀ ẹ mẹ́kàjú o jámíà ni a èmi ò ní ṣe sàlàfíà eléyìí sàlàfíà tàwọn sálàfù sọ́ọ́líwù lèmi ò ṣe kí ni. sẹ́yìn kan fún ni lọ́rùn ṣe súnà ìsìláàmù ti bẹ́ẹ̀ yìí gan-an nílò ọlọ́run ọba sọ ọlọ́run ilá ìkọ́rọ́ àfi dín wọ́n jẹ́ nípa nú ẹ̀sìn tíyàn bá fọ́ọ̀sì èèyàn tó bá lóun gbà ìsìláàmù jàmá asúnyẹn nìyẹn síwájú lọ́jọ́ alẹ́ ni èèyàn máa ń gba ìsìláàmù túrù kí ni o àlẹ́ ìsìláàmù lọ́kọ́lbì ọkàn ní ọkọ̀ ọ̀rọ̀ bífọ́ kí bọ́dì tó rọ̀ tó bá bá fọ́ọ̀sì èèyàn gba ìsìláàmù jàmá ó fi fọ́ọ̀sì kírun tó fi fọ́ọ̀sì gbàwẹ̀ ẹ̀rí tán jẹ́ ń pa kírun gbàwẹ̀ tán jẹ́ ń pa lọ sí ájì kò lẹ́sàn kankan níwájú ọlọ́run torí pé kò wá láti inú ẹ̀ a sì ń sún yẹ̀ síwájú dọjọ́ alẹ́ ni a sì sí ẹ̀bí tí wù kọ́ mọ́ táyì fọ́ọ̀sì èèyàn sẹ̀sìn ìyẹn jẹ́ ọ̀kan lẹ́yìn náà Ah, sàlàfíà àti tiyín àbí súnà tiyín ni gbogbo ọrú wọn gbólóhùn ni gbólóhùn ìsọni lẹ́nu ni wàjáhadù eh, bí yà wàstà ìkọ̀nà ti àǹfóṣòwò zulman wa olúwa fanzuru kaifa kana aqibatul mufsidin akadà qala Allahu ta'ala fi surati namli ǹdá iná mọ̀ ní pé súnà nàbí yóò pé méjì ẹyọ kan ni wà sàlàfíyà sàlàfíyà tó ń wàhídà sàlàfíyà ẹyọ kan náà ni súnà súnà kan náà ni súnà nàbí súnà kan náà ni kò síyàtọ̀ ń so gbólóhùn wípé bí àwọn bá ṣe ẹ̀ṣẹ̀ súnà súnà àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣáájú ni gẹ́gẹ́ bí àwọn tí a ti ń sọ fún wa ní ẹ́ gẹ́gẹ́ ṣe sàlàfíà 1990 ń gbólẹ̀ ti rí yìí àwọn sàlàfíà tó bẹ̀rẹ̀ 1990 yẹn òṣèlú Saudi Arabia ló ṣe kíni ló bí wọ́n wá lọ sàlàfíà yẹn mọ́ ẹ̀sìn wọ́n wá sọ lóko tó dáa jù kí lóko tó dáa jù sàlàfíà ìtumọ̀ ẹni pé táwọn sálàfù wà ní àwọn sálàfù sí lórí eléyìí o làwọn èèyàn fi ń pè wọ́n ní sálàfíà náìtì náìtì. gbọ́dọ̀ tí ní sàlàfíà 1990 bá sì ẹ̀dá kárí nù kan nù yín ni bóyá pòfẹ́sọ̀ ni ó jẹ ni dókítọ̀ ni ó jẹ ni kíní kan ni ó jẹ ni tí ó mú definition wá ní sàlàfíà 1990 ni o sàlàfíà yìí tó ti wá before 1990 ni o ká sì ẹ̀ lè mọ èyí tí ń jẹ́ yàtọ̀ irọ́ iná ni gbogbo ẹ bá délì so láti lè máa wá sọ wípé tọ̀ ẹ̀ sàlàfíà èyí táwọn tí wọ́n jẹ́ sàábí ànábì sallallahu alaihi wasallam ṣe ẹ̀ òun lẹ́yìn ṣe kíni o lẹ́yìn fẹ́ ṣe ni èyí táwọn àyí mọ́tòlá arba èyí tí wọ́n ṣe lẹ́yìn fẹ́ ṣe ni èyí tí a ti pè alimami ibn Taymiyyah alimami ibn Qayyim tí wọ́n ṣe lẹ́yìn náà fẹ́ ṣe ni sàlàfíyà yìí tí a Sheikh Abdul Aziz ibn Baz irun táwọn ẹ̀yẹ́ sílẹ̀ ń fẹ́ sí sàlàfíyà yìí ọ̀kan náà ni kò sí yàtọ̀ alìrẹ́ lómi inú àwọn tí ó fira wọn tí sàlàfíyà ni tí ó láṣẹ jù abóhùnwí lọ́tọ̀ ni kò sí tó kan mọ́níyájú nì mọ́níyájú mọ́níyájú kan náà ni ìlànà yẹn ìlànà kan náà ni kí wá ló fa sọnù kí ló fa wuyewuye kí ló fa riwo kò sí tó fa kọjá kí ni o kí ni yóò jẹ́ stáǹdì wa. lórí àwọn tí wọ́n bá jáwọn ní bídíà ń tá ń sọnù ibi ohun tó ń bí wuyewuye nu ẹ̀rí tó ń bí wuyewuye nu kí ló yóò jẹ́ stáǹdì wa sẹ́rù nǹkan yẹn sì ni tó yẹ kó dá àwọn tí wọ́n jẹ́ súnà láàmú tí ẹ bá pé nǹkan kan o ẹ nǹkan kan bá ń bẹ ń bẹ jàmá ó yẹ kó ń súnà láàmú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn máa ń sọ fún ni abáníkan sálàfù ọmọ yọjú ẹ́ àmọ́ àwọn tí wọ́n jẹ́ sálàfù àwa fẹ́ jọ wọ́n ni tabala wa fẹ́ jọ wọ́n ni tí wọ́n ṣe bó ni ó ṣe dogun fáwa láti ṣe tá a sì mọ pera wa ní kíni o alùsùnà àbí sálàfì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tó bá yí pé tàwọn tí wọ́n jáwé ń bí díà ní jamam torí ẹ̀ lábàá fi sọ wípé tọ̀ sàlàfí àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà nábì ńlá fẹ́ sí àtàwọn tẹ́ dákọ́ tẹ́ dákọ́ tẹ́ dákọ́ wọn ni iná ló yẹ kí gbogbo wa ó ṣe kí ọmọ wulẹ̀ tán rẹ̀ jẹ́ ọlọ́mọdé àṣẹ sàlàfíà 1990 mọ́dé àṣẹ sàlàfíà 2020 mọ́dé àṣẹ sàlàfíà 2023 sàlàfíà àwọn tí wọ́n ṣáájú wa iná ní kọ́lọ́n jẹ́ kí kálukú wa ó ṣe káwa lè jòkó ti lótìtọ́ àti lódodo tó bá ṣe pé ròǹgbà wa àbí ń tá gbà lérò òun náà nípa àwọn tí wọ́n jẹ́ sálàfù wa níbẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábàrìdìwánu láyé alẹ́ wọ́n jẹ́ èèyàn kan tó ṣe wípé láyé ń kiri náà lébédà wọ́n kì í tako àwọn oníbídíà láàrin wọn nígbà wọ́n gbé bídíà dé láwùjọ tiwọn ẹ̀rí wọ́n ti ń ṣe kí ni o wọ́n kì í gbógun tàwọn oníbídíà tó bá yẹ pé níta gbà lérò bá nìyẹn jọmọ́ èròkèrò nìyẹn èròkèrò nìyẹn torí kò sí ní tó jẹ́ kí a máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu léni lórí kan pé sàlàfíyà kẹ́nìkan ni wọ́n sàlàfíyà kẹ́nìkan ni wọ́n ìgbógun tàwọn oníbídíà náà ni ogun tá a sì ń sọ yìí ní jàmbá kò sẹ́nìkan tí wọ́n yọ gbádí sí àbí wọ́n yọkun mọ́ sí bí kì bá ṣe wípé kárí dákẹ́ yìí náà ni àdírẹ́sì oríire tó sì wà lára wa mùsùlùmí náà nu àwọn tí wọ́n bá kàn láwọn dúró ti súnà dáadáa kìíní yẹn máa ń pọ̀ lára wọn jàwọn ẹlòmíín lọ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ mùsùlùmí títí islam rí ò ní èrò máa mọ káàna kódà kó jẹ́ ń bí díà jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́dì islam ó gbé ijọ́ kan tó ń nó takun ọ̀dà yóò sì pàṣẹ dáadáa ṣùgbọ́n tí wọ́n máa ń ráyè ìjòkó fún dáadáa jù ọ̀nà làwọn tí wọ́n jẹ́ ń súnnà nígbà mú sí kúọ́lítì méjì tí Imam Ibn Taymiyyah rahmatullahi alayhi tí wọ́n ma fi ń ròyìn wọn wípé alùsúnnà alamun nasi bil haqqi wa arhamun nasi bẹ́ẹ̀ bil khalqi àwọn ni wọ́n nímọ̀ nípa tó jó dodo ọ̀rọ̀ jùbọ́rọ̀ ẹ̀sìn bá fẹ́ dojúrú bẹ́ẹ̀ sì ni wọ́n ma ń láàánú àwọn èèyàn so dáwà sàlàfíyà kìí ṣe dáwà dàlúrú ọ̀rọ̀ ń bọ̀ lórí kìí ṣe lẹ́kṣọ̀ ọdún kan èyí tá ń sọ yìí náà àti ń sọ ń sin ọjọ́ tó ti pẹ́ ni dáwà tí ó ní kí ni o tó láàánú àwọn èèyàn tó sì fẹ́ kí àwọn èèyàn darí síbi ń tọ́ dáa ni bàbá láyé tán àá sọ ọmọ ọlọ́ni wattaqu yawman turja'una fi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun ọlọ́ni ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ sáyé ọkú ọ̀run àgbò tí ó kú kálukú nínú sàárì ẹ̀ ọlọ́run gbé kálukú dìde bí kúránì ṣe máa ń sọ ní aṣọ ní kálukú àkáǹtì fúnṣẹ́ lásọ níwájú ọlọ́ni wallahi ọjọ́ ńlá ni kọ́lọ́n kó jọjọ́ rọrùn fún wa kó má jọjọ́ láburú